Àwọn ọkùnrin tí ìkan ọmọkùnrin wọn sábà máa ńsókè tàbí tó kéré ju ọjọ́ wa lọ ẹ má rò bóyá ó right o tàbí ó normal, kò normal, kò normal, eh, so <laughs> kò normal, so don't think it's normal um tó bá kéré, kò normal, at least kò dìgbà tó bá gùn gùn gùn gùn gùn fine, kò dẹ̀ tún dìgbà tó bá wá kéré pátápátá before you know the right thing to do, torí ẹ̀ ni mo ṣe máa fún wa ní iṣẹ́ yìí. A máa gẹ́tì egbò ewúro, ìyẹn root ewúro la máa gẹ́tì. Ẹ jẹ́ ká gẹ́tì ẹ̀, tá a bá ti gẹ́tì ẹ̀ ká gé ká gé díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀. Tá a bá ti gé díẹ̀ díẹ̀, ẹ jẹ́ ká wá òroǹbó eléyìí lómi nínú dáadáa ká fun. A lè fun sí, ó depend lórí bí a fẹ́ kí iṣẹ́ yẹn tá fẹ́ lò kó pọ̀ sí. Tá a ti wá fun tá a fun dáadáa, ẹ má jẹ̀ ká rẹ eléyìí fúnlẹ̀ o, eléyìí tá fún fúnra wa òun ló dáa. Tá ti wá ṣe bẹ́ẹ̀ tán tá a ti fún bóyá bíi ìlàjì Ragolis, jẹ́ ká da ìyẹn epo ewúro tá a gún yẹn, tá a gé rádaràda, ká dàá sínú ẹ̀. Tá a bá ti dàá sínú ẹ̀, ẹ jẹ́ ká ra milk, bóyá milk ọlọ́pẹ ẹhẹn peak milk, ẹ jẹ́ ká ra agolo kan, ká tu mọ́, ká mix ẹ̀. Ọjọ́ tá a bá ṣe ọjọ́ tá a bá ṣe tá a bá ṣe láàárọ̀, ó máa di alẹ́ ká tó lè lò ó. Tá a bá ṣe lálẹ́, a máa lò ó ní àárọ̀ ọjọ́ kejì. Ẹ̀ẹ̀mejì lọ́sẹ̀ la ma máa lò ó ká tó jẹun, la ma fi tẹ́lẹ̀ nú ó wà available náà fún títà tá a bá fẹ́ rà kò jù bẹ́yẹn lọ ká tó jẹun òun la máa máa a máa lò lẹ́ẹ̀mejì lọ́sẹ̀ fáwọn àtàlẹ̀ sọ́gbà tí mẹ́sẹ̀gì mi lórí tiktok ó máa ń pẹ́ kí n tó reply message lórí tiktok ẹ wọ dm mi lórí instagram kí n lè bá ti dá yín lò tẹ bá dẹ̀ nídìí iṣẹ́ tọmọkùnrin yìí náà ẹ wọ dm mi máa rí username mi lójú screen.